once again good afternoon home and abroad ẹ káàsán nílé lóko lẹ́yìn òde a kú àsìkò eh, how market how market how market no market lọ́dọ̀ yìí ìgbà wo lójú ọ̀nà ti dá báyìí ní títí ti dá báyìí last òun náà ló tún ti dá yìí gbogbo mọ́tò ló pọ̀ ní gáràjì gbogbo gáràjì náà ló fù. gbogbo mọ́tò tó wà lọ pósìtì òun náà lẹ́yìn tí gbogbo àwọn mikra tán dúró tán wò yàn yàn yàn ìkan náà ló ń bẹ́ wájú mi lówó rìnrìnrìn kò sérò mo ń sà èmi ṣọ́pdẹ̀tì ni mo ní ara wọn náà lọ ń wò yìí tí ò sérò àti rí mọ́tò ònu owó rí títì owó owó gáràjì báwo market ẹ̀yin ọmọ wọn nàìjíríà ẹ̀yin tẹ́ pariwo wọn nàìjíríà wọn nàìjíríà wọn nàìjíríà our market our market látọ̀dọ̀ yín. They capture ìjẹ́ capture yẹn how market nínú ọjà náà là ń wọ̀ yìí. ìbọ́jà náà ṣe bó ṣe dá ọjà tí a máa ń rìn tó máa ń fún gbogbo ìyọlọ́jà náà ló ra àwòrán yẹn. yes ìgbà tó ò sọ́jà. hallelujah. mo fi olúwa ṣe olùṣọ́ mi ọlọ́jà ó wà ní ọjà bó ṣe dá. because you you didn't make God as your as your shepherd the Lord is my shepherd. so how market from your side ẹ̀yin agent of One Nigeria ẹ̀yin agent pé. Uh, yorùbá nation yorùbá nation yorùbá nation a fẹ́ dà lóru ni tinubu ló lè ṣe tàmẹ̀dọ̀ ló lè ṣe pẹ̀lú gbogbo update tó ń lọ lọ́tún ló sì ẹ jọ̀ọ́ kí ni update látọ̀dọ̀ yín ẹ jọ̀ọ́ èló ni àpò kan rice látọ̀dọ̀ yín èló ni wọ́n ń ta iyọ̀ èló ni wọ́n ń ta búrẹ́dì búrẹ́dì lèlò ni ọmọ rẹ lè jẹ tí ó yọ atanu. Hmm òun ni wọ́n lé wẹ́wẹ́wẹ́wẹ́ sáàrin títì wọn. ẹja di góòlù òróró náà di góòlù epo náà di góòlù nínú. aguṣẹ́gà yes so go market látọ̀dọ̀ tẹ̀yìn. Eh? gbogbo àwọn ìyálọ́jà náà kàn á dó ṣọ́ gbogbo wọn ń wò ìsọjà lẹ́nu wẹ̀ ṣèbẹ́ni bá lówó lọ́wọ́ ni yóò rọjà ẹni bá lówó lọ́wọ́ tó lówó láàkáǹtì ni ó lòun fẹ́ wá sọ́jà láti wá ra nǹkan gbogbo ẹ̀yin ẹ́jẹ̀ǹtì wọn nàìjíríà ọlọ́run ṣàánú yín o ẹ̀yin tẹ́ bàálù ìjẹ́débi tó bàjẹ́ yìí àfààní lọ́lọ́run lọ́wọ́ irú bàtà wo ni mãe ọmọ yìí ṣé wọ́n design louco

títí mìíràn lélẹ̀ ilé epo ni ò tepo o lè <laughs> po lọ́dọ̀ tí yín àti rí epo seven hundred bíi àti ẹ̀rí lè po tó tà five ten mọ́ gbogbo wọn seven hundred six hundred six fifty per litre ẹ̀yin wèrè inú mi dùn bó ṣe yọ sọ́sídìí inú wa ṣe gbáwo ṣe yọ sọ́sídì ẹ̀yìn dà ayé tí ayé gbogbo yín ni ó bàjẹ́ a ní a pín orílẹ̀-èdè yìí tí a bá pín orílẹ̀-èdè yìí ìlú yìí ò lè kóró ó dìgbà tí a bá yọ Yorùbá kúrò nípò ẹrú táwa náà di ọba tí à ń kọ́ńtró gbogbo resources wa lórílẹ̀-èdè Yorùbá wa yìí ó mà ní gbogbo nǹkan lè rọrùn.

bàbá pẹ́ńtà bàbá pẹ́ńtà yìí wà tí padà lọ bá nírọ̀lẹ́ ó lẹ́nìkan ti wá torí èmi àti ẹ̀jọ̀ lọ́lọ́sàn àjọ lọ́lọ́sàn sorry àbúṣẹ́ àbúṣẹ́ àjọ lọ́lọ́sàn wọ́n ní pápá dàwà ìrìn àtẹ́nà náà bọ̀ lẹ́tà ni wọ́n wọ̀ rọ̀lẹ́gbà mi ń lọlé àwọn ọ̀fíìsà wa ti wá. àwọn òbí àkàlà so a ní kí orílẹ̀-èdè Yorùbá ò bá dúró bíìlì ó ṣe mọ ẹrí náà ló ṣe ń rí i béèrè kan lọ. jẹ́ ìbéèrè kan. ọtí. àkùṣẹ́. àbùṣẹ́ bó ni kí ló lọ gá wa. ilé ata yín. അതാണ് ലാമലില്ല ọlọ́run ṣàánú wa. nàìjíríà yà àwọn ibi tó ń lọ wá rẹ̀. àbí ọ̀hún ṣèbí wọ́n nẹ̀yà wọ́n kàn ti ń pariwo lágbájá ló lè ṣe ó sì ti ń ṣẹlẹ̀ báwọn. tá a bá pín kò lè ṣiṣẹ́ á mọ̀ fún mọ́ á mọ̀ fún tá a bá fi lè pín o. ọ̀gbà tó ń gbé sí wàhálà. wàhálà ìbọ̀bọ̀ yóò lè change. kò lè change o lè mi ti mi ti gbójú kúrò kò lè change ọ̀gá tó ń bí léèrè pé kọ́lá ó ní wà láì. mo dalẹ̀ ọ̀dọ̀ ọba ah. yìí dalẹ̀ mọ́. ń dalẹ̀ èmi ò láì kéèyàn máa parọ́. sọ ní ọ́fíìsà yìí ti wá gbà mí èmi ò wá mọ̀ bí àwọn ní o. táwa ni. ìṣèjì wọn sọ dalẹ̀ lọ́dọ̀ ọ̀gá ah, ah. má dalẹ̀ jù má dalẹ̀ jù kò lè change sọ èyí tó bá ti sọ nìyẹn ẹ bá tó bá yá yìí yóò àmọ́ ní ẹ. Eh, matthew ní òwò ló sọ báyìí wípé kóun ṣe báyìí ah, ó ní lẹ́ẹ̀kan mo ní matthew ní kò jalè ọ̀sẹ̀ tó lè ṣe ó ní ìgbà tó lè ṣe wá nítorí bàbá tó lọ́dọ́ yóò lè ní ìkẹ́dẹ́ sọ pé kinní báyìí wo ohun tó wá hùwà lókè pé kí ló tó lọ pé àbó nǹkan ní ìtumọ̀ tó ṣe yẹn mo tún wá lọ bá pé súnmọ́ mo tún pè nípa wàá ní báyìí tóbi níbo kò dẹ̀ tó kúrò bẹ́ẹ̀ so so àyìn ara lé. bàbá Ṣàngó bó lọjà bó lè po báyìí. ọ̀nà ọ̀nà bí kú. ọlọ́run ṣàánú wa àwọn orí tiwa ṣe ń lọ yorùbá nation lọ́rọ̀ lọ́nà àbáyọ akànmọ́ mọ̀ ṣe road block ni mọ̀ ṣe road block road block ni wàá jẹ kí wàá jẹ fùfú èmi náà bẹ jẹ fùfú bíbí yìí. Wọ́n fẹ́ pàdé sọ́ọ̀kì ẹ̀ jáde iwájú ìjẹun jáde.